ẹ rọ́ṣà fún àwọn tó kó wa fún ìgbà àkọ́kọ́ ẹ bá mi dárúkọ yín kẹ́dẹ̀ bá wa kí gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣe ọdún ní òní. orúkọ tèmi ni ọba yín alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ó kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọlẹ́yìn kristẹni tẹ́ ẹ jẹ́ ọmọlẹ́yìn jésù anabi isa alayhi salatu wa salam tí orúkọ rẹ̀ ń jẹ́ alimasiu ibùnú mariam ìyanu emmanuel ọmọ mary mo fi ara jesus christ ránpẹ́ ní jésù kristi ti nasareti mo fi kí pé a ọdún a yèdùn ọlọ́run ní ṣe ọdún tá à ń ṣe lọ́wọ́ ìní ọ̀kan tó kù tá a ṣe láyé o láti dágbére fáyé ọlọ́run jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gbogbo ẹ̀yin tí ọdún yìí bá nínú dẹ̀ra ẹ nìkan nira o àmín ẹ̀yin tó bá tó kù díẹ̀ káàtó ọlọ́run ó wọlá gẹ́gẹ́ bí ọdún àjíǹde náà ṣe lọ́wọ́ yìí gbogbo tó ti kú gẹ́gẹ́ bí asálẹ̀ ọlọ́run ó tó jí dìde àmín àmín orílẹ̀-èdè wa ọlọ́run ó jí dìde àmín àmín àmín gbogbo tó kù díẹ̀ káàtó nínú ilé tí gbogbo wa ń gbé àti nínú àdúgbò àti ní ìpínlẹ̀ àti ní orílẹ̀-èdè ọlọ́run á jí gbogbo ẹ̀ dìde. àmín àmín àmín àmín. gbogbo ti dàbí òkú yóò di ààyè. àmín àmín àmín àmín. yóò wọlá wípé ànábì Ìsá alààyè ni. Hmm. nígbà tí ọ̀tá rògbò kú. Hmm. gbogbo tọ́ta ti rò pẹ́ nínú ayé wa pé kò lè kò lè lójútùú kò sọ́nà àbáyọ. Hmm. ọlọ́run wọlá àkókò yìí ọlọ́run Olódùmarè á jẹ́ kí gbogbo ọ̀rọ̀ wa kó dára padà. àmín àmín àmín ah, àmín. mo fẹ́ wá sọ ọ̀rọ̀ yẹn ju díẹ̀ torí ààyè ò fún mi púpọ̀ gẹ́gẹ́ mo ti sọ orúkọ tèmi ní ọmọ yín alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì fún gbològbòmọ̀sọ wọ́n fẹ́ kẹ́ ẹ jẹ́ ká fi ìgbésí ayé jésù kristi ẹ jẹ́ ká fi ṣe ká fi kọ́gbọ́n ní ìrìn àjò ayé wa gbogbo tó lu àmì dá àti tó ṣẹlẹ̀ sí gbogbo àwọn òjíṣẹ́ lọ ẹ̀kọ́ ló jẹ́ fún ìgbésí ayé wa nípa fẹ́ gbọ́n tó bá fẹ́ wo àríkọ́sí nínú ìrìn àjò tí ọlọ́run fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ wá sáyé nítorí jésù kristi kùránì jẹ́rìí sí pé ọlọ́run ló ránṣẹ́ ó hmm. sì ṣáájú àní Muhammad wá sáyé hmm. wá jíṣẹ́ hmm. bẹ́ẹ̀ náà ni Ọ̀rúnmìlà testify Ifá jẹ́rìí sí pé ọlọ́run ló rán Jésù wá sáyé Ifá Ifá sọ Ifá sọ lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ tó jẹ́ onímọ̀ Ifá ẹ̀yọ àríkọ́ níbẹ̀ wípé ọlọ́run ló rán Jésù wá sáyé kódà àwọn oní àwọn onímọ̀ ìbílẹ̀ nípasẹ̀ Ọ̀rúnmìlà òjíṣẹ́ tí ọlọ́run rán sí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá láyé àtijọ́ nígbà wáṣẹ̀ wọ́n jẹ́ ká mọ̀ pé ọlọ́run ló rán ànábì wa muhammad sasala wáṣáyé láti wá láti wá ta ìmọ́lẹ̀ ọlọ́run sínú ayé gbogbo wa ifá sọ bẹ́ẹ̀ hmm. ẹni tó bá sì sọ pé ọ̀rọ̀ tí mo sọ yìí bẹ́ẹ̀ kò rí kó jáde wá èmi yìí sọ̀rọ̀ àhesọ ọ̀rọ̀ hmm. ohun tí mo bá mọ̀ tí mo gbọ́ tí mo kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́nu bàbá mi àti lẹ́nu àwọn ọ̀rẹ́ bàbá mi lèmi sọ fáyé láti sàríkọ́gbọ́n kí n mọ́ sọ̀rọ̀ púpọ̀ wọn fẹ́ ká fi ìgbésí ayé jésù kristi ẹ jẹ́ ká fi ṣàǹkọ́gbọ́n gbogbo ẹni tá a bá gbàgbọ́ hmm. tá a nígbàgbọ́ tá a sì fẹ́ràn rẹ̀ yálà ọmọ ni yálà ọ̀rẹ́ ni alábàáṣiṣẹ́pọ̀ ni alábàáṣepọ̀ ni ẹ kíyè sára o ẹ máa fi sẹ̀yìn délé hmm. ẹni tí jésù fẹ́ràn jù òun náà lọ sẹ́ òun náà ló fi hàn hmm. tí ó kọ́wọ́ ọ̀tá ó kọ́ tẹ̀ ẹ́ òun ló dá òun ló dá jésù mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àwò ìwọ àtèmi táwọn wúra wa yìí talọ̀tà rẹ̀ hmm. tó súnmọ́ ni o bá a bá ń ṣàdúà ọlọ́mọdépa ọ̀tá ọ̀ká wa ǹjẹ́ ṣàdúà ikọ́ ọlọ́mọdépa ọ̀rẹ́ ọ̀ká wa hmm. ọ̀rẹ́ ló lè tètè mú yanjú ẹni tí ọkàn lẹ̀kùn lagun kò tá a bá gbóhùn rẹ̀ tá a sílẹ̀kùn fún òun ló le jù tá a bá gbóhùn ọ̀tá wa àwọn náà tiẹ̀ ní wá torí wọn kèlè lórí mi hmm. mo fi àtàrà Jésù Kristi ànábì Isa alayhi salatu wasalam mo fi tọrọ mo fi bẹ Ọlọ́run fúnra mi àti gbogbo ẹ̀yin olùtẹ́tísí lọ́mọdé lágbà pé ipa ọ̀tá ò ní ka yín ipa ọ̀rẹ́ ò ní ka yín wọ́n wá fẹ́ sọ egbògi kan lẹ̀ hmm, fún hmm. ọdún fún ọdún hmm. ewé kan bẹ tá à ń bá wọn pè ní ewé olójóǹgbòdú ewé olójóǹgbòdú bó tilẹ̀ jẹ́ pé ewé yìí a máa wọ́n nínú ẹ̀rùn ní tútù rẹ̀ èèyàn máa sábà rí ní ọ̀dọ̀ àwọn eléwé ọmọ ewé olójóǹgbòdú yẹn ó máa ń lómi dáadáa ewé tó dáa púpọ̀ ni iṣẹ́ tá a máa fi ṣe lóògùn àrùn ó pọ̀ gan-an torí immune booster ni ìwé oníjògbòdú yẹn ìmọ̀ boost immunity àmọ́ bí ayé kí mò ń lọ à ń fi máa ń ṣe àbàbà bàbá tó bí mi lónìí bàbá tó bí mi lónìí hmm. kọ́ lọ́ọ́ bá ń forí jẹ̀ wọ́n kọ́ wọ́n láàjínde Jésù kọ́ dákun kọ́ bá ń forí jẹ̀ gbogbo àwọn òkú mùsùlùmí àti gbogbo kìrìsìtẹ́nì kọ́ lọ́ọ́ dákun kọ́ jẹ́ kẹ́mi wọ́n gùn ọkàn wa ọ̀fà wọn hmm. kọ́ra àníyàn tá a fẹ́ bọ́ lọ́ngún lọ́rùn èmi àti yàn lámọ́là tábà rò kọ́ wọlé agbára àìní pé méjì rẹ̀ hmm. ìtọ́ka ṣoṣo rẹ̀ kó jẹ́ mi wá sí ká Hmm. ká dàgbàlagbà ká dàgbàlagbà ká gbó hmm. ká gbó lásìkò tó yẹ ká gbó ká sì tọ́ hmm. nítorí ẹlòmíì dàgbà ó sì gbó ẹlòmíì tí ju fifty years lọ àrùn ti sọ darúgbó àìsàn ti sọ ẹlòmíì darúgbó àtẹ̀mí àtẹ̀yìn àìsàn burúkú ò ní ṣe wa o àìsàn burúkú ò ní ṣe wa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni pé bàbá mi ló fún mi nígbà tí mo ti ń ṣe gbogbo táwọn yìí ó ti lé lọ́gbọ̀n ọdún tí mo ti ń ṣe. o ti lé lọ́gbọ̀n ọdún. kíní tí mo fẹ́ sọ yìí. tẹ fẹ́ sọ yìí. ti ọlọ́run ti fún ọlọ́run ti yọ̀ǹda rẹ̀ látara bàbá mi tipẹ́tipẹ́. Hmm. ewé olójóǹgbòdú ilé lọ́ọ̀rì wa. Hmm. àmọ́ kódà bàbá àmọ́ tó fi dásà olójóǹgbòdú dé hmm. àwo jáwó lọ àwo àmọ́ gbáwo mi tífátífá àwo jáwó lọ ìyẹn jìyàn kódà olówó jọ olówó lọ ọlọ́lá jọ olówó lọ àáfà jà àáfà lọ babaláwo ju babaláwo lọ babaláwo ju babaláwo ó ń ṣègùn náà jura wọn lọ eégún gajé eégún lọ èèyàn jẹ èèyàn lọ èèyàn jẹ èèyàn lọ tẹ́gùn bá pàdé eégún kéékèèké àwọn ni wọ́n fẹ̀ lójú yóò fògbé hé eégún ńlá níbọ̀ bí ọ̀bá tètè họ nǹkan mìíràn yóò rí bẹ́ẹ̀ hmm. tó náà ń ni pé ewé olójóǹgbòdú ni ẹ máa kí báyìí olójóǹgbòdú dé awójáwó lọ hmm. àwọn a máa gbáwo mi tífátífá ewé olójóǹgbòdú yìí ọlọ́run ó wọlá bí yorùbá ṣe máa kì í ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ ju àwọn ọ̀tá yín lọ ọ̀tá lọ́kùnrin ọ̀tá lóbìnrin ọ̀tá lọ́mọdé ọ̀tá lágbàlagbà ẹ ju gbogbo wọn lọ bí bàbá mi ṣe máa ń ṣe ká má bàa pẹ́ ń bẹ̀ ewé olódóńgbòdú yìí á wà ṣé wá rí á lọ wá ìgbín tó pinnu. ìgbín tó pinnu. ẹ eh, snail á wá ìgbín tó pinnu tó tóbi díẹ̀ á wà bu iyọ̀ sójú ìgbín. á bu iyọ̀ sójú ìgbín. bẹ́ẹ̀ni ẹ ti rí i pé àwọn bàbá níjọ́ tí ìgbín bá fẹnu kan yọ ọjọ́ náà ni ó kó láyé hmm. ọjọ́ tó ọ̀tàkọ̀tà bá dojúkọ mi àbá bá dojúkọ mọ mi àbá bá dojúkọ dúkìá mi ọjọ́ náà ni èrò burúkú tó rò sí ni ó padà sí lórí ẹ eh, hmm. yóò fàyè ó ti dìjà sójà méjì nu hmm. ìjọba yàrá lògùn gbé lògùn gbé mhm. nígbà tèmi ọ̀pá wọ́n lọ fẹ́ pa mí bọ́ ọba kú kò léèwọ̀ hmm. ẹni ó bá ti ronú aburú sí ní déédéé tó rò náà ni ó máa ṣe déédéé rẹ̀ adẹ́rìn ìgbà tá a bá ti ṣe báyìí tán ńlá wà á mú ọṣẹ maláàfo ọṣẹ àbúwẹ Yorùbá là ń pè bẹ́ẹ̀ èyí tí máa hó ọṣẹ dúdú tí máa hó ẹ wàá sílẹ̀ bẹ̀lẹ̀ bẹ́ẹ̀ fomi sí hmm. ẹ tún san mọ́ ojúgbìn yẹn bàbá mi ṣe máa ṣe nù á wàá gbé sínú agbada àjọgùn Hmm. tàbí bíi katabata ṣe sọ di eru edu hmm. kìí ṣe eru edu edu àfẹ̀yìn hmm. gbẹ̀hùn lélẹ̀ àwa fi àwa kó irú sí. àwa kó irú sí. bẹ́ẹ̀ni irú máa rúbi sórí àwọn ọ̀tá àmọ́ padà ọjọ́ mi bá fẹnu kọsẹ́ ní dágbére fáyé ọjọ́ mi bá fẹnu kan yọ̀ ní fáyé lẹ̀ ẹni bá lóun pa mí ọjọ́ náà ní kókó láyé fún mi àwa àwa ṣẹ̀ṣẹ̀ kó ewé olójóngbòdúngbò lórí àwa kò jàtàrí kan lè sẹ́ẹ̀rí àtàrí ẹ̀ bá ti máa ṣe torí mo ṣoògùn kọ̀jẹ́ Hmm. ẹ̀gbọ́n mi yéwé rẹ̀ ni ò pé ìwé ẹ̀ ló kù kan wọ́n sì ní bí yẹn bá fẹ́ fún yẹn ní nǹkan hmm. èmi yìí yọ ọ́ lẹ̀ iná ló fi pé mi ní lásìkò débi kí n máa wá fásìkò ṣòfò àsìkò tí hmm. mo yọ lẹ́gbọ́n fi báyìí sọ̀rọ̀ tí mo fi kí yẹn yẹn ẹyin ẹyin ọmọ ìyá mi tẹ́lẹ̀ kìrìsìtẹ́nì mo dúpẹ́ àsìkò tó níye ni níye lórí fún yín ọ̀pọ̀lọpọ̀ ń dunnú ọdún ọ̀pọ̀lọpọ̀ wà nílé ìjọsìn àsìkò yẹn kí ni ọ wá fi ṣòfò mi náà sì láwọn ìlejò tó wá tí mo fẹ́ dá lóhùn hmm. kódà mò ń gbìyànjú láti tún dá ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ padà sẹ́nu iṣẹ́ lóhùn lónìí mo kà yà yé lẹ̀ ni ọlọ́run ló mọ̀rẹ̀ wá pẹ̀lú yín ṣé ẹ dábàá ti wá fi atare sí atare tá a fẹ́ fi sí ẹ jẹ́ ká bó èpo rẹ̀ ká bó èpo rẹ̀ tẹ́ bá ti bó èpo rẹ̀ ọkọ̀ mẹ́ta ló wà ní atare hmm. àwọn tó mọ̀ nípa egbògi wọn mọ̀ rí ọkọ̀ yẹn kíníkíní fẹlẹ kan bẹ nbẹ níbi bẹ ìyẹn ni wọn pè ní kòjó oògùn ọjẹ hmm, kòjó oògùn ọjẹ wọn pè ní kòjó oògùn jẹ ntí èjó oògùn ọjẹ ẹ yọ kú fẹlẹfẹlẹ báyìí ni ọra òun ló so ọkọ atari mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ló sọ papọ̀ ààbò èkó atari sọnù àwọ ayọ kòjó oògùn jẹ rẹ mẹ́tẹ̀ẹ̀ta láwa fi lé atari odidi kan náà ni ọkọ kọkan láfi lé oògùn yẹn lábàjọ bàbá wa jo máa pẹ́ kó tó jó àwọ̀ á lù lọ tó tìkara tìkara wọn á lù lọ tó kunná kò ìyàwó tá a bá gbàgbọ́ pé ò ní ṣe ni láburú torí bọ́ bá tọ́jú ìyàwó rẹ̀ tó bá yẹ kó tàbá lọ fẹ́ ìyàwó hmm. wàhálà ló kóra rẹ̀ sí hmm. ọlọ́mọdé àfọ̀tá sí ọ̀rẹ́ o tó tẹ́ bá ti wá fẹ́ lò èyàn máa fi fọ́kọ tútù mu ni èyàn hmm. máa fi fọ́kọ tútù mu ìjọ kẹta ọjọ́ kẹta ò fi fọ́kọ mu káwọn ọmọ rẹ̀ ó mú bẹ̀ kò tako ẹ̀sìn kì í ṣe agbọ́n Yorùbá ọ̀bẹ̀ ṣèjì àti mọ́ra wa pé ìkà làwọn èèyàn hmm. ọdún la ṣe tó dùn ìyẹn ní ọba sọ dúdú tọ́jà yọyọ jù wọ́n lè wọ́n lè ta lọ́fà burúkú hmm. kí ọ̀fà burúkú lè padà sí ẹni tó bá ràn tó ṣe nílá rẹ̀ ń bẹ táwọn bàbá máa ń ṣe hmm. tó jẹ́ nílá tó jẹ́ nílá bẹ́ẹ̀ ni tó jẹ́ pé. orúkọ wo la lè pe oògùn yẹn. àṣetà ah, ni àṣetà ni àṣetà ni àṣetà nítorí ẹni wọn darí aburú kan wọn ò ní darí orí omi sábà ṣe mọ́dàrí kan hmm. mọ́dàrí kan wọn taari orí dànù. dànù hmm. àṣẹta pé ògbẹ́ni tó bá fẹ́ rán ibi síyàn ibi padà kápẹ́ níbi back to the sender. Eh, eh, àṣẹta ni àṣẹta. Eh, bọ́lọ̀ ṣe fi Jésù ṣẹ́gun ọ̀tá tọ́jà bọ́lọ̀ ń gbé ọ̀rọ̀ rẹ̀ gba ọ̀nà ìyanu hmm. tọ́ta rògbò ti kú tọ́wọ́ á tún di yíyẹ tí gbogbo ayé wa ń pèsè nísìn Ọlọ́run wọlá bẹ́ẹ̀ Ọlọ́run jẹ gbogbo ọ̀ṣẹ́gun ọ̀tá o mo fi kí gbogbo ẹ̀yin tẹ́jẹ́ kìrìsìtẹ́nì tẹ́ ń bá àwọn kìrìsìtẹ́nì ṣàjọyọ̀ ànábì Ìsá Jésù Kristi Ọlọ́run Olódùmarè ẹ jẹ́ ká pẹ́ fúnra wa o ó kí gbogbo ẹ̀yin láwo láwo ẹ̀yin lóyè lóyè ẹ̀yin lọ́ba lọ́ba orí adé àtọrun lẹ̀kẹ̀ àti gbogbo ẹ̀yin pastors ẹ̀yin wòlíì Ọlọ́run tí Ọlọ́run pè dá sọ́rọ̀ ẹ̀yin wòlíì náà tó jẹ́ ti mùsùlùmí ọkùnrin obìnrin ọmọdé àtàgbàlagbà àti gbogbo oníbílẹ̀ pátá ẹ̀yin yọ̀dẹ̀ kankan lẹ̀ o mo kí yín o ẹ kú ọdún ẹ kú yèdún o àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ bá fẹ́ pè mí Ògbómọ̀ṣọ́ mo wà àbí ẹ bá fẹ́ wá yọjú sí mi mo wà lẹ́yìn làkà òkété ní baálẹ̀ jẹ́ mi alága tó bá tẹ̀ ti dé Ògbómọ̀ṣọ́ ìwọ kan sọ́kọ́ kàkà tó lọ́dọ̀ alájí sùnmọ́ ẹgbẹ̀jì ó mú ọdọ́dọ̀ mi mo wà níjọ́ Thursday àti Friday. ẹ bá mi pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti aago mọ́kànlá àdàgùn méjì ọ̀sẹ̀ tẹ̀lé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ̀yin ìyẹn wa tẹ̀ ń bá ń pè mí tí mo gbé ẹ má bínú o hmm. wọ́n ní ká pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni mi máa ń ṣùgbọ́n náà pọ̀ ẹ má bínú mu gbogbo abẹ yìí tọ ọdà o eight o o oh eight o three three five three three five eight zero eight zero double six four double six four o oh eight o o oh eight o three three five three three five eight zero eight zero double six four double six four ẹ eh, double six four o dàbọ̀. ẹ ṣeun àdúpẹ́sà ẹ eh, akú akú ọdún. ọdún ni o mm. ọdún ayọ̀ láàmú ṣe. àmín àmín. níbi ten minutes lọ. Mm. ó wà òkè. bàbá kẹ́sì bá gbọ́ làwọn. ló kàn mọ́ bínú orí ẹnu tá